Exercise 1B, columns 1 and 2 only. Odo. Sotodo. Igba. Sotagba. Ẹyin. Sotẹyin. Ẹja. Sotẹja. Ọbẹ̀. ṣé tọbẹ̀ iyọ̀ ṣé tayọ̀ ẹja ṣé tẹja igbá ṣé tagbá ọbẹ̀ ṣé tọbẹ̀. odó sótodó ẹyin sótẹyin iyọ̀ sótayọ̀. Exercise 1B, columns 2 and 3. Sótodó ṣé ó ta odó? ṣé o ta gbá ṣé o ta igbá ṣé o ta ẹyin ṣé o ta ẹyin ṣé o ta ẹja ṣé ṣé ó ta iyọ̀ ṣótodó ṣé ó ta odó ṣó